lẹ́ka ètò ọrọ̀ ajé wa fún tòní tá à ń ṣàyẹ̀wò sí òǹtẹ̀ ìjọba èyí táwọn olóyìnbó ń pè ní stamp duty kí ni à ń pè ní òǹtẹ̀ ìjọba fáwọn ẹrù gan-an náà òǹtẹ̀ ìjọba náà la lè pè ní owó orí èyí tí wọ́n gbélé dúkìá kọ̀ọ̀kan tàbí ìwé ẹ̀rí ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ló ti ń béèrè pé kí ni òǹtẹ̀ ìjọba ọ̀hún jẹ́ gan-an ní pàtó pàápàá jùlọ lábala àti ilé ìfowópamọ́ àwọn ìwé ẹ̀rí tá a ní láti sanwó òǹtẹ̀ ìjọba náà fún ni bíi ìwé àdéhùn ìwé ilẹ̀ ìwé ẹ̀rí fákànṣe iṣẹ́ ìwé ilé ìfowópamọ́ ìwé ẹ̀rí ọjà wọ́n wí pé ìjọba ń retí tírílíọ̀nù méjìlédíẹ̀ náírà lọ́dọọdún látara òǹtẹ̀ ìjọba náà. ẹ jẹ́ ká gbọ́ ohun tí ọ̀mọ̀wé Nathaniel Adébáyọ̀ ní láti sọ. stamp duty ó jẹ́ ìkan nínú àwọn ọ̀nà tí ìjọba ń gbà rí owó kò jẹ́ kí n ṣe ohun tó yẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà láti ọdún 1939 òun ni kinní yẹn ti wà ó túmọ̀ sí wípé bíi eighty one years ago ó ní a ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lórí stamp duty ní orílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n ohun tí awuyewuye ti wá wà lẹ́nu ijọ́ mẹ́ta yìí ó ní àwọn àtúnṣe tí wọ́n ṣe sí àwọn òfin tó gbé stamp duty tó gbé ró èyí tí wọ́n ṣe gbẹ̀yìn ó wáyé ní ọdún tó kọjá twenty nineteen nítorí àwọn nǹkan míì tí ò sí nínú òfin yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ òfin ti gbé wọ̀ nípa àtúnṣe tí wọ́n ṣe sí òfin yẹn. tábà wá ń sọ èyí tó d dá wúyéwúyé lọ sílẹ̀ ó ní tí wọ́n sọ lórí ayálégbé ẹni tó ralẹ̀ ẹni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n mo ní láti fi àkíyèsí wa sí wípé ohun tí òfin là sílẹ̀ ó ní wípé ẹnikẹ́ni tó bá ní nǹkan ṣe pẹ̀lú ohun tí à ń pè ní dutiable instrument fún àpẹẹrẹ ohun tí à ń pè ní agreement lórí ìyálégbé àbí lórí àtitalẹ̀ tó bá ti ṣẹlẹ̀ bẹ́yẹn èèyàn gbọ́dọ̀ san stamp duty lórí ẹ̀. ìkejì tí mo fẹ́ sọ sọ ni wípé ọ̀pọ̀ tí mò ń gbọ́ pé ó ń ṣẹlẹ̀ ní àwùjọ lónìí ó ní bí ẹni pé àwọn èèyàn rò wípé six percent ó ní èèyàn máa san gẹ́gẹ́ bí stamp duty ṣùgbọ́n tí òfin sọ ó ní pé stamp duty tá a bá máa san lórí ọ̀rọ̀ ilé ó ní ṣe pẹ̀lú ọdún mélòó ni a fẹ́ fi lo ilé yẹn fún àpẹẹrẹ kí àjọṣepọ̀ àti ìfọwọ́sí agreement tó bá wà lórí ilé tí èèyàn gbà kí àkókò tí èèyàn fẹ́ lò ń bẹ̀ tí ò pé ọdún kan ohun tí òfin òfin là sílẹ̀ ni wípé stamp duty thirty nine kọ́bọ̀ onírú ẹni bẹ́ẹ̀ máa san àwọn nǹkan tí òfin là sílẹ̀ nìyẹn kò kí ń ṣe pé iye owó kan náà ò ní èèyàn máa san. ìbéèrè bẹ̀ ni pé ṣé dandan ni kí ìjọba yọ lásìkò tá a wà yìí. ó ń t ya èèyàn lẹ́nu lọ́pọ̀lọpọ̀ ni wípé ní àkókò tí àìsàn coronavirus tó ń ṣọṣẹ́ yìí irú àkókò bẹ́ẹ̀ lójú èmi kọ́ ló tọ́ fún ìjọba láti gbé irú ìgbésẹ̀ yẹn. lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá wa sọ̀rọ̀ yìí ẹgbẹ́ òṣìṣẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti fà pa sí. ẹ̀gbọ́ central bank nàìjíríà àwọn tí wọ́n jẹ wọ́n ti sọ fún gbogbo àwọn báǹkì wípé gbogbo ẹ̀yin báǹkì tí wọ́n bá jẹ lówó ẹ fi ègénú ẹ má ti máa béèrè owó yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí sànmọ́nì ń corona coronavirus tí ìjọba bá wá gbà fún central bank láti ṣe yẹn kò kí ń ṣe irú àkókò yìí ló yẹ kí wọ́n tún wá di bùkátà lé àwọn aráàlú lórí àwọn aráàlú tí orí ti ń ta tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi gba ìjọba níyànjú wípé kí wọ́n tún èrò wọn pa lórí ohunkóhun tó máa tún mú wàhálà wá bá àwọn aráàlú lórí eléyìí tí wọ́n ń pè ní stamp duty yìí. àwọn ará ilé náà gbẹ̀yìn láti sọ ìpalára tó wà ń bẹ̀. ìmọ̀ràn mi síjọba ni pé ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gbé lórí stamp charge yẹn mi ò mi ò ọ̀dà àwọn ìlú máa ń lò wọ́n fẹ́ máa kọ́sẹ̀ wọn àwọn fa sí kọ́ńtì àwọn ìlú òkèèrè yẹn àwọn mú development bá lù wọn ṣùgbọ́n ìlú ti bí yìí èmi ò rí mo tún kó yẹn jẹ náà ni kì í sọ kò sí development àpé ah, tí wọ́n fẹ́ ṣe kọ̀ da ṣùgbọ́n tó bá jẹ́ pé mọ́ ọ̀nà ó yẹ fi ọ̀nà bó ti tọ́ àti bó ti yẹ. kí wọ́n á ní ọ̀nà àbáyọ báyìí ìbádà bí ìjọba bá lè sinmi ìgbésẹ̀ náà lásìkò tá a wà yìí nítorí pé àjàkálẹ̀ àrùn tó wà níta ìbásàn bí ìjọba bá lè mú àdínkù bá owó náà nítorí pé ọ̀pọ̀ ni ó mọ gbowó lórí ọjà lásìkò tá a wà yìí káwọn ará ìlú náà sì ṣe sùúrù pẹ̀lú ìjọba Zainab Fakunle lórúkọ tèmi jẹ́. lẹ́ka ètò ọrọ̀ ajé wa fún tòní tá à ń ṣàyẹ̀wò sí òǹtẹ̀ ìjọba èyí táwọn olóyìnbó ń pè ní stamp duty kí ni à ń pè ní òǹtẹ̀ ìjọba fáwọn ẹrù gan-an ná òǹtẹ̀ ìjọba náà la lè pè ní owó orí èyí tí wọ́n gbélé dúkìá kọ̀ọ̀kan tàbí ìwé ẹ̀rí ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ló ti ń béèrè pé kí ni òǹtẹ̀ ìjọba ọ̀hún jẹ́ gan-an ní pàtó pàápàá jùlọ lábala àti ilé ìfowópamọ́ àwọn ìwé ẹ̀rí tá a ní láti sanwó òǹtẹ̀ ìjọba náà fún ni bíi ìwé àdéhùn ìwé ilẹ̀ ìwé ẹ̀rí fákànṣe iṣẹ́ ìwé ilé ìfowópamọ́ ìwé ẹ̀rí ọjà wọ́n wí pé ìjọba ń retí tírílíọ̀nù méjìlé náírà lọ́dọọdún látara òǹtẹ̀ ìjọba náà ẹ jẹ́ ká gbọ́ tí ọ̀mọ̀wé Nathaniel Adébáyọ̀ ní láti sọ. stamp duty ó jẹ́ ìkan nínú àwọn ọ̀nà tí ìjọba ń gbà rí owó kò jẹ́ kí n ṣe ohun tó ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà láti ọdún 1939 òun ni kinní yẹn ti wà ó túmọ̀ sí wípé bíi eighty one years ago ó ní a ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lórí stamp duty ní orílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n ohun tí awuyewuye ti wá wà lẹ́nu ijọ́ mẹ́ta yìí ó ní àwọn àtúnṣe tí wọ́n ṣe sí àwọn òfin tó gbé stamp duty tó gbé ró èyí tí wọ́n ṣe gbẹ̀yìn ó wáyé ní ọdún tó kọjá twenty nineteen nítorí àwọn nǹkan míì tí ò sí nínú òfin yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ òfin ti gbé wọ̀ nípa àtúnṣe tí wọ́n ṣe sí òfin yẹn. tá a bá wá ń sọ èyí tó gbogbo awuyewuye lọ sílẹ̀ ó ní tí wọ́n ń sọ lórí ayálégbé ẹni tó ralẹ̀ ẹni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n mo ní láti fi àkíyèsí wa sí wípé ohun tí òfin là sílẹ̀ ó ní wípé ẹnikẹ́ni tó bá ní nǹkan ṣe pẹ̀lú ohun tí à ń pè ní dutiable instrument fún àpẹẹrẹ ohun tí à ń pè ní eh, agreement lórí ìyálégbé àbí lórí àtitalẹ̀ tó bá ti ṣẹlẹ̀ bẹ́yẹn èèyàn gbọ́dọ̀ san stamp duty lórí ẹ̀. ìkejì tí mo fẹ́ sọ sọ ni wípé ọ̀pọ̀ tí mò ń gbọ́ pé ó ń ṣẹlẹ̀ ní àwùjọ lónìí ó ní bí ẹni pé àwọn èèyàn rò wípé six percent ó ní èèyàn máa san gẹ́gẹ́ bí stamp duty ṣùgbọ́n tí òfin sọ ó ní pé stamp duty tá a bá máa san lórí ọ̀rọ̀ ilé ó ní ṣe pẹ̀lú ọdún mélòó ni a fẹ́ fi lo ilé yẹn fún àpẹẹrẹ kí àjọṣepọ̀ àti ìfọwọ́sí agreement tó bá wà lórí ilé tí èèyàn gbà kí àkókò tí èèyàn fẹ́ lò ń bẹ̀ tí ò pé ọdún kan ohun tí òfin ṣe ń là sílẹ̀ ni wípé stamp duty thirty nine kọ́bọ̀ òun nílò ẹni bẹ́ẹ̀ máa san àwọn nǹkan tí òfin là sílẹ̀ nìyẹn kò kí ń ṣe pé iye owó kan náà òun ni èèyàn máa san. ìbéèrè bẹ̀ ni pé ṣé dandan ni kí ìjọba yọ lásìkò tá a wà yìí. ó ń ó ya èèyàn lẹ́nu lọ́pọ̀lọpọ̀ ni wípé ní àkókò tí àìsàn coronavirus tó ń ṣọṣẹ́ yìí irú àkókò bẹ́ẹ̀ lójú èmi kọ́ ló tọ́ fún ìjọba láti gbé irú ìgbésẹ̀ yẹn. lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá wa sọ̀rọ̀ yìí ẹgbẹ́ òṣìṣẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti fà pa sí. ẹ̀gbọ́n central bank nàìjíríà àwọn tí wọ́n jẹ wọ́n ti sọ fún gbogbo àwọn báǹkì wípé gbogbo ẹ̀yin báǹkì tí wọ́n bá jẹ lówó ẹ fi ègénú ẹ má ti máa béèrè owó yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí sànmọ́nì ńlọ ti ń rìn pẹ̀lú àrùn kò coronavirus tí ìjọba bá wá gbà fún central bank láti ṣe yẹn kò kí ń ṣe irú àkókò yìí ló yẹ kí wọ́n tún wá di bùkátà lé àwọn aráàlú lórí àwọn aráàlú tí orí ti ń ta tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi gba ìjọba níyànjú wípé kí wọ́n tún èrò wọn pa lórí ohunkóhun tó máa tún mú wàhálà wá bá àwọn aráàlú lórí eléyìí tí wọ́n ń pè ní stamp duty yìí. àwọn ará ilé náà gbẹ̀yìn láti sọ ìpalára tó wà ń bẹ̀. ìmọ̀ràn tí mi síjọba ni pé ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gbé lórí stamp charge yẹn mi ò mi ò ọ̀dà àwọn ìlú tí wọ́n máa ń lò wọ́n fẹ́ máa kọ́sẹ̀ wọn àwọn fa sí kọ́ńtì àwọn ìlú òkèèrè yẹn àwọn mú development bá lù wọn ṣùgbọ́n ìlú ti bí yìí èmi ò rí mo tún kó yẹn jẹ náà ni ìṣe kò sí development káà pé tí fẹ́ ṣe kọ̀ da ṣùgbọ́n tó bá jẹ́ pé mọ́ ọ̀nà ó yẹ ọ̀nà bó ti tọ́ àti bó ti yẹ. kí wọ́n á ní ọ̀nà àbáyọ báyìí ìbádà bí ìjọba bá lè sinmi ìgbésẹ̀ náà lásìkò tá a wà yìí nítorí pé àjàkálẹ̀ àrùn tó wà níta ìbásàn bí ìjọba bá lè mú àdínkù bá owó náà nítorí pé ọ̀pọ̀ ni ó mọ gbowó lórí ọjà lásìkò tá a wà yìí káwọn ará ìlú náà sì ṣe sùúrù pẹ̀lú ìjọba Zainab Fakunle lórúkọ tèmi jẹ́.